agbọ́dọ̀ jìnà sí wọn pàkútù bèbè mákìnnà nǹkan bá kọ níwèé nǹkan bá kọ níwèé àjìnà sí torí tó bá ń ka nǹkan tí kò bá mu ìwọ náà padà kó fáírọ́ọ̀sì àbáǹgbọ́ wà tí ó ní ìsọkúsọ ẹnì àìmọ́ kàfẹ́ máa gbọ́ ni tó bá gbọ́ ìlú bí yóò lè lọ lẹ̀mẹ́ lára kọ́ mọ́ ìlera rẹ̀ jágbà mọ́ bákan náà wà ọ̀làmọ́ ètò káàtì jìnnà sí àwọn àpá àbúrúkú torí pé àpá àbúrúkú àwọn tó ń rìnà tí ó dà níbi ti kìlọ̀ ń pa wọn fún wa kó tó lọ nínú hadithi Hudhayfah bin Yaman radiyallahu ta'ala anhu nígbà tó ṣe Hudhayfah ń béèrè ń pa àwọn fìtínà tí ó padà ṣẹlẹ̀ ànábì ń sọ fún àwọn kan báyìí ó ṣẹlẹ̀ àwọn kan báyìí ṣẹlẹ̀ ní ọjọ́ mẹ́rin sọ fún mi pé lò á tún àwọn àfa kan wà alẹ́ àbúrò àbúrò àhánà wọ́n dùn sí ibi náà jáà náà báyìí. ìyẹn pé àwọn ẹ̀dọ́ mi lẹ̀kọ́ náà jáà náà mọ̀ nípa náà mi sọ pé ibi náà jáà náà máa pèpè sí. mọ́n àjáàbà ẹ tó bá dá wọn náà lórí tí wọ́n ń sọ ọ̀rọ̀ àfóòhó fi ìhà ájì sínú náà ìtàlẹ́ mi sọ́dún pé àwọn àtúnwò àìpé pé wọ́n tó bá lọ dá wọn lóòrùn lórí tí wọ́n ń sọ ibi àmì náà ń pèpè sí. ìgbà tí òfin fàfihàn yàmọ́ ni pélé ó sọ fún mi pé tí fùfún lánàá ẹrù yìí wọn fún abọ́ṣẹ́rí o kílò o bá mi fẹ́ mọ̀ wọ́n kó lè bá àfa fún wọn tó bá lè rú wọn. anábìnrin kọ́ ó mú mi ń jà lìdátìnà èèyàn abara bí tiwa náà làwọn náà òye sábìjà náà ọ̀yẹ̀fẹ̀ gbọ́dọ̀ làwọn náà bí àdínátìnà ẹnu wa náà làwọn náà máa gbà sọ̀rọ̀ ìmí ìgbọ́mọ̀ ìsánẹ́lì gan sọnù bẹ́ẹ̀ dẹ̀ ni ìsánẹ́lì sọ̀kọ́ sọ àmẹ́bí gan ti wọ́n nu wa ẹ̀jẹ̀ ìṣòro ìjọba yìí pé àwọn èèyàn burúkú kan wà èèyàn bíi tiwa náà ni àánà àwọn wa làánú wọn ti sọ̀rọ̀ kódà àánà ń pèpè síbi dáadáa ni ibi tọ́lọ́ ń sànẹ́bí làánà ń pèpè sí abẹ́rẹ́ àbá akẹ́kọ̀ọ́ wọ́n ṣe ìwò yẹ ní ibùdó kó ní ibi èsù lè ní pèpè sí ìlànà ta ló ń lò ní pèpè sí ìlànà àmẹ́bí náà ni ìyẹn pé bàbá ń wọ̀nà géèsì àwọn oníṣẹ́ ìdílé mi tẹ́nìkan náà ká ń gbọ́dọ̀ tí ní àlébì gan ti sọ tó jọ bẹ́ẹ̀. nígbà táwọn sọ̀làyé lọ́dọ̀ wo nínú sẹ́rí òṣèrà yìí a nínú àwọn ẹni bí ni àwọn àrọ́ fìbọ̀ àwọn ṣíà àdìsọ díẹ̀ nípa wọn àdìgbàtọ́ ní sọ̀rọ̀ ní ọ̀rọ̀ fìbọ̀ wọ́n pé ní tí àyè bá gbà wá àwọn pẹ́rọ́pọ̀ yẹ ká mú ẹlẹ́yọ kọ̀ọ̀kan ká ṣàlàyé ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ kọ́mọ́ bá kó fún wọn lọ́wọ́ téèyàn máa mi wọn pàápàá jùlọ àwọn ẹṣẹ́ à torí pé àwọn táwọn ń pèsè sí wọn pamọ́ ni wọn ìdíje sí pamọ́ yìí nínú àkídà wọn ni ẹni tí ò bá mọ ẹni tí ń ṣe yóò kó sínú pápẹ́ wọn yóò kó sínú òrùlù wọn nínú àwọn tó ń gbọdọ̀ jìnnà sínú àwọn àṣìyà bákan àwọn alìjàmíyà kí láti kọ́ lọ alìjàmíyà àwọn àjọ kan tí wọ́n ti wáyé ẹni tí ó jẹ́ ẹgbà pẹ̀lú ìjọ yìí là ń pè ní jáde bòlùdérè hàn kí ni agbórúkọ ẹ̀ jáde bòlùdérè hàn orúkọ rẹ̀. ṣùgbọ́n ní tí wá gbé ìlànà ìlàrúdẹ tó jẹ́ pé látọ̀dọ̀ ló ti fẹ̀ kan nínú àwọn ọmọ akéwọ́ ẹ̀ ní ṣe já múnú sọ̀fọ̀ wa ìyẹn náà ti lẹ́ mọ́kẹ́ni jàhámi jàhámi ìlú rẹ̀ tó bá tó ń lanẹ̀ àwọn àwọn kìnnìkìnnì alijahamiya jaamu kala kolo koy munu sofwa inshallah abiri fara ló kọ́ gbé àkídà yìí wá jahadu jahadu fún òjòlè ha kíkà ló gbà lọ́wọ́ rẹ̀ jaamu kolo sofwa. nínú ìròyìn àwọn jàmíyà èyí tó rẹ̀ jù ú náà ní ìtakùrò ìyẹn ọlọ́run ìmọ̀tí ìròyìn ọlọ́run nílẹ̀ fún kí ló ní wọlé bẹ́ẹ̀ náà fẹ́ papọ̀ mọ́ ọlọ́run ẹ̀fẹ́ bìtìbìtì tí mo wá náà ní sọ́mọ́ yẹ ká papọ̀ mọ́ ọlọ́run àbí ewu wọlé náà ń papọ̀ mọ́ ọlọ́run ẹ wá bá lè fi ìròyìn ọlọ́run. àbọ̀ agbọ́yé pẹ̀lú ìròyìn ọlọ́run tá bá fi ròyìn ẹ̀ àpapọ̀ mẹ́rin torí ọlọ́run náà lọ́wọ́ ti èèyàn ọlọ́run ṣe kíni ọlọ́run sámà ọlọ́run sí ní sámà níbo ni wàá wà ilẹ̀ òsínlẹ̀ náà ní àgbọ̀dọ̀ fàyèrò ní ọlọ́run. èèyàn ní máa ń wà láàyè kan ajẹ́pàtì akéré a náà bẹ́ẹ̀ náà làwọn orúkọ ọlọ́run máa ti gbá gbogbo ẹ̀dá lórí. wọ́n dẹ̀ ní jáde kùnà déré àmì wọ́n náà kọ́ látọ̀ sọ ẹnìkẹ́ tó síwájú sí fẹ́yìn padà ń gbọ́ pé ìpínlẹ̀ ọ̀dọ̀ àwọn atarúgbó wa ọ̀dọ̀ àwọn yẹ̀wò ń gbà gbogbo òròyìn ọlọ́run dànù. gbogbo àwọn tí wọ́n padà ní inú ròyìn lẹ́ni wọn pé àwọn àlùmọ̀tẹ́lá àṣàìrọ̀ ni wọ́n tẹ̀lé tani àwọn jàmíyà àwọn jàmíyà nínú ọ̀rọ̀ àtìmọ́ nínú ìgbàgbọ́ wọ́n bá ní kí ìgbàgbọ́ àwọn jàmíyà lórí kájọ ọlọ́run bá kọ́lé sáfẹ́ ní ìmánì ẹgbẹ́ àdìsọ́kánú súnà tó yẹ pé òun nìpínlẹ̀ ìbá ń pè ní ìgbàgbọ́ ní kíni àlè ìṣòro ọ̀rùn bìlẹ̀ kọ́lù àbí nítorí rẹ̀ lọ́sìn wa wà lẹ́kùn mi nìfà tá a fẹ́nu sọ wọ̀lù amọ́lù gbèlèjàwá rẹ̀ tá a ti níṣẹ́ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ìjà níyà ẹyin tí jẹ́gbà gbọ́ ní mujarradul ma'rifa tó bá ti gbà pé ọlọ́run ọba ọba ọba tó wà ní al-ma'rifa kọ́ ti gbà tó wá gbà pé ọmọ ẹni ní sọ ẹ ọsọ lẹ́nu ni kò ní lókè àwọn tó bá gbà fọlọ ń bẹ ọtún nígbàgbọ́ lò. àwọn náà wọ́n ti lórí ọ̀rọ̀ ń ta kò ní ìgbàgbọ́ lórí wọn àti ẹ̀gbọ́ yìí rárá. àwọn afá àti ọkọ ní tẹ́yìn bá ti gbà fọlọ ń bẹ ó ti di mọ̀mí nínú ajẹ́ pé ìbòlí ìbùn náà tó dé yéṣù ẹgbẹ́ mọ̀mí ní òjẹ́ nù tó gbà fọlọ ń bẹ àbí kódà nígbà tí ó tún ṣe ẹ́ ó bẹ̀rẹ̀ tó ká àpéjì ní ìláyé ní yorùbá àtúrò ọlọ́run lọ́mí lára gbèjà tí ọgbọ̀n wọn dìde tọ́lọ́n ká kàmílẹ̀ ni mo ń sọ̀rí ilé ayé mi lọ́wọ́ sí màlúù àmì lára gbèjà tó. ìjà ní yà ń sìn sáwà nínú mi ni ọkùnrin kẹrẹ ìbílí torí nígbà pọ́nà ń bá ń bẹ bẹ́ẹ̀ ni kẹrẹ àwọn yìí. àwọn jàmíyà àkídà àwọn wọ́ níbi ọ̀rọ̀ kọ́dàrù náà níbi ọ̀rọ̀ kọ́dàrà jàbùríyà ni mú nígbà kan náà tún láti yàn kó máa ṣe nǹkan lọ ní táwọn ẹ̀sìn lọ nípa tó bá jáde lọ́dọ̀ wọn sí ẹ má bu ọlọ́run yóò máa dẹ́gẹ́ mi yóò máa jáde àkídà àwọn ògbòrújá kódà nínú àwọn àpẹ́ nínú àwọn àpá akẹ́kọ̀ọ́ àbí alimam nìsẹ́mi àtà imam ahmed àtàwọn akáfàrà àwọn jàmíyà pé tó ń tí wọ́n ti wọ́n ti. ẹ̀rọ pẹ̀tàpẹ̀ ní jáàmùrù sọ̀tùwánì ìkan nínú àwọn ọba khalid bin abdullah ẹ̀yìn alikọ́sílì òun ló pa. kúrò àwọn tó jọ ọdún léyà bẹ́ẹ̀. àwọn kírun fáwọn èèyàn tó ń ṣe kútúbà ó ní ẹ̀yin mùsùlùmí ẹ lọ pẹran lọ́dún lé ayé ìtàkọ́pọ̀ lọ́wọ́ mi náà wà ní nǹkan ọlọ́run ṣe ni yóò gbáǹjọ sí ẹ̀rí mi o jáàmùkúmú sọ̀fọ̀ àmọ̀ yìí nípa ilé yàtọ̀ ọjọ́ léyà ló pa lórí àpọ́nà òsín sámà kò sí kí òsín lẹ́rú àpọ́nà òlọ́wọ́ ṣùgbọ́n bá ti pa arákùnrin aburú rẹ̀ òfin òkan lẹ̀ àwọn jàmíyà ìrìn kànú nínú àwọn ìjọ tó yá ní ìsìláàmù yìí ní nǹkan bí ọgọ́rùn-ún ọdún àkọ́kọ́ fẹ́ tán ni wọ́n yà. Lápẹ́ náà ni àlùmọ̀ òkẹ́tìlà nínú àwọn oníbídí àbájínà sínú àlùmọ̀ òkẹ́tìlà alimọ̀tẹ́bílà yẹn pé ìtumọ̀ alimọ̀tẹ́bílà ni àwọn tán yàgò àwọn tán tún sẹ́yìn àwọn tán takété. báwọn náà ti takété kí ló fàdí tí wọn náà ẹ̀rí pé iṣẹ́ náà ṣe náà fi sọ wọn ló kọ àbí. àrọ́ púpọ̀ náà ń kọ́ kí náà fi sọ wọn. iṣẹ́ táwọn náà ti kọ́ lọ fà bọ̀ bákan náà alìjàmí àkínà fi sọ wọn orúkọ ẹni tí wọ́n tẹ̀lé alimọ̀ tẹ́bìlá ó wá látara kẹ́lìmọ̀ ẹ̀yìn sásàlà bá ní kò pé ìkẹ́lì kan lọ pàtó tó sọ̀tún a ní alimọ̀ alhafadu al-Basri rahimahullah ta'ala oníṣe wáàsí lọ́jọ́ kan níṣe wáàsí níjọ́ kan ìkan nínú àwọn ilé kéwù rẹ̀ ti ṣe amúnú afọ̀n wàhálùbùn afọ̀ ó wá béèrè béèrè lórí ọ̀rọ̀ kádàrá lọ́wọ́ ẹ̀ ó béèrè béèrè lórí ọ̀rọ̀ ẹni tó bá dẹ́ṣẹ̀ ńlá pé kí náà bá àwọn oríṣi bàbá wa fún mi èsì ní ìbámu tí tó sọ nígbà mọ̀ ní sánẹ́bí mú wá báwọn tó ti ṣíwájú tí wọ́n lè dáwọn sàhábà tí wọ́n dúró lé lórí ìwé ìbéèrè yóò fẹ́ panilọ́rùn wá fún un àtọ̀ nítorí fẹ́ nìkan ẹgbẹ́ tó bá ti tẹ̀sẹ̀ láti torí mi kò tẹ́ lọ́rùn mo ṣe kúrò ní alẹ́ kó àpáànù kò sì jáde mọ́ṣáláṣí èdè lọ́ta kété lọ́ta sẹ́yìn tí wọ́n ń sọ fáwọn èèyàn ìtọ́wọ́ ń sọ fáwọn nǹkan rí ẹ̀rí báwa bá tún ní ìjọ kọjọ́ mi yóò tún dúró nípa kété níwọ̀n wọn. ó ti pé ní tí ń sọ ẹlòmíì náà ń gbọ́ ọ́n jókòó tì ẹni méjì níta àyẹ̀wò ní wájú tó ìfásádà tó ta kété ìfásádà eléyìí náà bá jókòó gbogbo ẹlẹ́sìn kí náà ń dìde mọ́ alimọ̀tẹ́sílà wọ́n bá gbé àfihàn àti wọn wá. àwọn mọ̀tẹ́sílà wà rèé ẹ bá ní àwọn afọ́pọ́ lọ́dẹ ìlú ó bẹ kéèyàn tó wọn ìlànà wọn ni. ẹ̀fà tuntun wọ́n dá tiwọn sí nínú àwọn abẹnugan tó tó tẹ̀lé wá fífún àtọ̀ oníkíní awúrúgbó òbí yìí nínú àfúdà tí wọn náà ó ní ìmọ̀gbá orúkọ ọlọ́run àti ìròyìn ẹ̀dá ṣùgbọ́n àwọn ní pálífáfà ìpele ìpele ní second graduate agbọ́gbà pé àwọn orúkọ náà yìí àkàngbà náà pé orúkọ náà tó pọ̀ ó lè pọ̀ gbogbo ẹ̀mí máa ń ẹ̀kẹ́ ni aláwò náà torí ìtumọ̀ ìgbẹ́lẹ́ bá ní aláwò oní àfẹ́mí ẹ́ oní ẹ̀sìn àlùbáfíìrù ìgbà pé náà bá ti pọnú fàádùdù lè álé àní tí àìsàn gbogbo orúkọ yẹn máa ń ni abúlé wọn tẹ́lá òun náà ní túmọ̀ ṣùgbọ́n ìtumọ̀ tó àmì ti rin lẹ̀ ni torí kò bá lákàá ìta ní gbogbo ẹ̀ náà ìtumọ̀ aláwọ̀ náà wọ́n di kí ni náà wọ́n tú. ájẹ́ àtẹ̀mí bílà fámùrì àlàní bílà èlùmí pé ẹni tí ń gbọ́ láláì ní ìgbọ́ ẹni tá ló nímọ̀ láì nímọ̀ ni àti àwọn fi tún gan Yorùbá.

àmọ́ tẹ́yìn mi bá ń sọ lábẹ́nu ṣùgbọ́n náà bọ́ bá ilé pẹ́lá ń gbọ́ gbogbo nǹkan àti tá ń sọ ní òkè ni àtìlẹ̀ ní gbogbo ẹ̀ ní gbọ́. Sàwọn àlùmọ̀tẹ́kìlà ní ẹ̀tàkùnrin ní ọlọ́run. Nígbà tí ó padà yá tí ń di ọgọ́rùn-ún ọdún kejìdínlọ́bí one fifty something àbí bíi one forty ó di pé méjì wọ́n padà ńlá galẹ̀ wọ́n ńlá mi láká torí pé àwọn àlùkùnlà fáwọn àbọ̀ àti yóò àwọn náà ń lu ìsìlámù ìyàndú ìsìlámù gbà ń lu àgbáyé lọ́rọ̀ ẹ̀sìn àwọn náà wá pa àwọn àlùmọ̀tẹ́fẹ́lá mara ń rí wọn láàbá àbíyí nínú ìròyìn tó takọ̀ nípọ́nù yìí àbí kùránì kéde kíni kìí ṣe ọ̀rọ̀ ọlọ́run ẹ̀dá ọlọ́run ni ni alimam ahmed ti dúró pé a ní ọ̀rọ̀ ọlọ́run ní fẹ́ wọ́n yìí súnmọ́ lọ́balọ́ba lọ́balọ́ba náà gbàrò orí wọn wọ́n bẹ̀rẹ̀ sí jàmọ́ àbáàsì níyà alimam ahmed ẹ̀rí alimamun ló kọjá níyà mọ̀tẹ́lẹ̀ wá sí kú tẹ́lẹ̀ yẹ̀kútí kan bá kú ọ̀pá mi ò tó jẹ oríro yín rẹ̀ tó wà ìfọ́nmùsì tó lórí ọ̀rọ̀ pé àní ọlọ́run ọba ọba tí ìmọ̀ ń sọ̀rọ̀ nífẹ̀ ọ̀rọ̀ sísọ ìròyìn ẹni nífẹ̀ láì ọba mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́jẹ alimami ahmed miya kí ni kan tẹ̀ sọ yẹ ká mú ẹ̀kọ́ mi ẹ̀ láwọn ọ̀pá ọ̀bàgàdà nílùú iraq jọ́nà gbogbo ẹ̀ dìde bá wọn àwọn ìlẹ́wọ̀n pé ìmọ̀mù a ìyàtọ̀ ń sẹ́yìn pọ̀ gbogbo àti kójọ láti ṣe kíni láti wọ́de láti takà wọn lórí wọ́n bá ṣe tani nítorí tani lórí ṣe nítorí a Imam Ahmad mo máa ń rí ní ọgbọ́dọ̀ ṣe fìtínà tí ó bẹ̀ lẹ́gbẹ́ kẹ́jẹ máa sọ ní bá ti wà náà ní kọ́lé ní alọ́nà àbáyọ ẹ̀rí ìmọ̀ muhammadu lóyà ẹ jáde àtòríṣe mi ní àwọn àfẹ́sì ẹ̀yìn afúnṣẹ́sì ìjáde mọ́ àwọn afá kan àti kíní kẹtẹ wọn afá tó dúró lójú ọ̀nà òdodo ni láti tìyà lórí òdodo ni. àwọn ọmọ tẹ́sílà ní òrùn orí wọn oníkankan àwọn ní àdùsà òfin ní láwọn ọ̀sẹ̀lẹ̀ márùn-ún wọ́n ní àdùsà òfin làwọn ẹ̀mọ́tẹ́gbà lérò oní tààtì lòsì fáàpù wàtàwílìhà àbándọ̀ orúkọ náà yí padà ìrìtọ́lọ́ tí lóun lọ́wọ́ ní agbára ní kìí fọwọ́ wọ́n yí olóyìn ọlọ́run padà ọlọ́run náà máa ń sọ̀kalẹ̀ ní ọlọ́run tó bá ti ń sọ̀kalẹ̀ ti fi wéyẹn nù ìyẹn pé àṣẹ rẹ̀ ni wọ́n ń sọ̀kalẹ̀ kìí tó ń gẹ̀gẹ̀ wàjá àrùn fúkà wà ní mọ́lákú sọ́fà sọ́fà wọn ni àrùn pẹ̀lú wa ń bẹ̀ yẹn ọ̀rọ̀ bàlágà kan ní àwọn olùgbà yìí kan pè sí ní inú bàlágà o. alijáàbù <laughs> ìjáàbù náà ti ń bẹ̀ wọn yẹn pé wàjá amúrò rọ̀ píkà ní kọ́lébà wa ń sọ kí náà wá pa amúrò rẹ̀ ọlọ́run wèé dé ẹ mọ́tò dẹ̀dá. ibi àwọn mọ̀tẹ́tìláńtò tàfíìn onítàfíìn lòsì fáàtì wọ́n fà wí lò ha. ìyẹn ní wọ́n tó bá ní ẹ̀sìn kẹ́lẹ́ ìjọba ní àwọn tó rẹ̀ ń sàwé di kọ́kọ́ wò pé kíná ń tókò síná. ṣé bá wọn kátó náà lọ́wọ́ pé nínú àwọn òṣùlù àlùmọ̀tẹ́dù alákọ̀ọ́kọ́ ni àtàkù ìdókòwò kíkọ́ ní ẹ̀ńtò ni padà èyí kí fásitì lá. bákan náà àmọ́ ń pera wọn ní alùlẹ̀ àdì alùlẹ̀ àdì ìtumọ̀ yóò ní pé lé kò sí ìtẹ̀lọ́rùn ohun tí mo fẹ́ fi láti papọ̀ ni kò sí àtàrí gbogbo ẹ̀kọ́ lọ́pọ̀lọ́ náà fi o kò sí àtàrí bákan náà èèyàn ló ń dá sí ara rẹ̀ èèyàn ní dáṣẹ́ ara rẹ̀ ẹni tó bá ṣe aburú sìn òun ló dá aburú yẹn pẹ̀lú kọ́lọ́ ló dá síbẹ̀ lórí ẹ́ tí wọ́n lálàyé lórí ẹ̀. ọlọ́run aláwọ̀ kálukú kó lè ṣe ìfọ́nàmí dá gbogbo nǹkan àbí dáadáa tábúrú. ṣùgbọ́n èèyàn ni wọ́n ń ṣe aburú. àwọn tó ń ra ń kárí bọ́ọ̀lù ló dáa ìyẹn wá ń ṣe àjọpàgbé ti wa mẹ́rùn ádùn ní pé ìyẹn ló ṣe aburú ara ẹ̀ fúnra rẹ̀ nínú ìlànà òun ni àlàámúrú bìnnì màálù àbí ọ̀nà ayé ayé ló ń ka ọ̀rọ̀ pé tọ́jú fún ẹ̀sùn làwọn náà ń sọ rárá o ìlànà tí wọ́n ń bì ní ìlànà àwọn tání àwọn kàwárí ìtumọ̀ pé sàkó lórí wáyé ogun ló ti fi kódogun ìlànà ẹ̀sẹ̀sílà ni. bákan náà mọ̀tẹ́kìbù ìfẹ̀bírọ̀ ẹni tó bá ti tẹ̀sẹ̀ ńlá lọ́dọ̀ wọn. kíni á ní kìí ṣe mùsùlùmí ṣùgbọ́n kìí tó ṣe kíni tó ṣe kìí ṣe èyí tí wọ́n láti ní wàá fi mọ́ ìrìn láti bẹ́ẹ̀lẹ̀ ni mọ̀nsílá sẹ́yìn ó wà láàrin tó jẹ́ mùsùlùmí láàrin tó jẹ́ mùsùlùmí ẹ̀rí pé ọlọ́pọlọ náà mọ̀ tẹ́bílà wọ́n ní ṣùgbọ́n tó bá ti wá mú o ẹ̀sẹ̀ ìjọba ní ìjẹ́ tó bá ti mú méjèèjì tó bá ti wá pé òun náà pè é wọ́n ní kéfì rí ni tó bá kú lórí ẹ̀sẹ̀ ńlá tó tẹ̀ wọ́n ní kéfì rí ni ìlànà ìjọba ní àwọn àti àkàwá ìjọba pàdé ń gbẹ̀yìn náà à ń kàtó ló pálí bá yìí àwọn ìdílé ìmọ́nà tó yá wọ́n bá ti rẹ́ni tó fẹ́sẹ̀ ńlá kí ni lọ́dọ̀ tí wọ́n kèfè rí ni ọmọ tí lọ́dọ̀ àlàkàwárí kèfè rí ni ṣùgbọ́n lọ́dọ̀ àwọn àlèmọ̀tẹ́bílà ń yẹ àlèkè mùsùlùmí ìgbà tó lè pe ní kèfè rí ìgbà tó bá kú lórí ẹ̀ o pé wá ní kèfè rí ni àbáwọn olùdíje tó wọ́ tí wọ́n ní àwọn òṣèlú wọn yóò rí tòbá àbá ti mọ́ láwọn ọ̀nà tí wọ́n rìn tí ò bá tó náà. ẹnu gbẹ́jọ́ bá ti lé ní pé ti ọpọlọ tí fi ń dákọ́ rẹ́ẹ̀sìn yóò mọ gbá ọ̀rọ̀ ànábì dànù yóò mọ fi làákàyè pé irú àwọn ẹ̀yà àlùmọ̀tẹ́ sílà náà ọpọlọ nù. ẹ̀yin ẹja wo ẹja gbé sí làákàyè làákàyè làwọn ọdún gbé ti gbogbo ẹ̀ àwọn tó lè pè ní àlàkìlàmì lónà ẹ̀rí àwọn afilàákà ìgbẹ́ lọ́rọ̀ ẹ̀sẹ̀ inú wọn lọkùnrin tó wà ní ẹ̀sìn wọn tí mo dé ìlú wọn tó àbí yóò máa kọ́kọ́ lọ bí ọ̀rọ̀ báyìí mọ́ tó àlùmọ́yìn mo ní pé akéde àwọn ọmọ ọ̀fẹ́ tó bá akéde àbúgbò ní bákan náà ní mídíà bá tẹ̀lé ní àlà àṣà àwọn àṣà irọ́ pàápàá jùlọ àwọn ọmọkùnrin àwọn ní àlùfáànà wọ́n ti pọ̀ lágbàáyé ìlọ́kọ̀wé ẹ̀kọ́ áfíríkà yìí àṣà irọ́ mísírọ̀ àṣà irọ́ lágbàáyé àwọn bí bí ṣe bá àlùkà pé ọmọ sí ní àgbáyé àwọn tẹ́lí two àṣà irọ́ ni wọ́n. àṣírí àṣà irọ́ ọ̀pọ̀ wọ́n ní alẹ́ àkúdà ìran Abu Hasan al-Ash'ari ẹ̀ńtẹ́ bí ní ìkẹ́bí two hundred and fifty sọ́nù yẹn. ó wà lórí àkúdà àwọn ọmọ fẹ́fílà fún nǹkan bí years. ana akídà yìí táwọn mọ̀tẹ́bí àtàwọn síwájú ó kọ látọ̀dọ̀ ọkọ ìyá rẹ̀ nígbà tí bàbá rẹ̀ ọkọ tí ìyá rẹ̀ fẹ́ sáńsẹ̀ ìgbàpẹ́ ní Abu Ali al ìkẹ́nà àwọn sáré bí àwọn ti kọ́ yìí. gbogbo àwọn orúkọ àwọn gbogbo ẹ̀ náà mọ́ ní ìtumọ̀. òun bá rí pé àwọn mélòó kan sì ṣe kíni ó yẹ ká fi rin lẹ̀ irú ẹ̀ ní àfámúhù irú ẹ̀ ní àlùbákọ́ eh, rírí náà ó yẹ ká fi rin ẹ̀ lẹ̀ kọ́lọ̀ àlẹ́ẹ̀lì ìmọ̀ ó náà wọ́n sífàdé méje tó fi rin lẹ̀ ayé tí ń tó tó ti yàtọ̀ sí àkídà tí ń bá bọ̀ wọ́n lé dìbò lórí nígbà lójoojúmọ́ lójú ju àwọn tó wọn tí àwọn tẹ́bílà tí wọ́n tó ń lò ìlànà yín ṣùgbọ́n àkídà tó gbé yín náà tó mú díẹ̀ tó fi rinlẹ̀ yìí lẹ́ni tó ní. ẹbí náà kò àkídà yìí ọ̀dọ̀ ẹ̀ yìí. ìyẹn náà wá òun ló wá wá ti lẹ́mọ̀ òun pé àkéde àwọn ta ni àṣà ìrànkà àṣàárì ṣùgbọ́n kí ọba yìí tó padà wá kú ẹgbọ́rọ̀ yóò séjì ó padà wá ọlọ́run padà wá sàánú ẹ̀ ọlọ́run padà náà tí wọ́n lè ó ẹ̀rí kódò tó fi ṣẹnu síra rẹ̀ pé àkídà àbí abdullah ahmed bin hanbal tó lu ojú dúró lórí èmi náà dúró lé lórí ó wà náà síra rẹ̀ tó ṣàlàyé bí alìbánà fi òṣèré ìyáni àtàwọn òwe mi tún padà kọ lẹ́yìn ìgbà wọn. ṣùgbọ́n àwọn àlàáṣá ayé alágbàáyé ní rárá ẹlẹ́kẹta yẹn mọ́lẹ̀ mọ́ àkídà ẹlẹ́kẹjì yẹn náà ń tẹ́ bá lójú ìdílé náà nígbà fún yẹn kẹsàn-án ló pẹ̀lú àwọn àṣàyíra ní sudan wọn nígbà ní Mauritania ní Morocco ní àwáwáyé làwọn ti south north Africa bí àwọn gbogbo àwọn Morocco Algeria bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àkídà àṣàyíra tó gbalẹ̀ ilé ìdìnnà àwọn tíra kólówó kólówó tàwọn ìdí sáà náà bá rí bí àkídà àṣàyíra ní ẹ̀rí. ننتظر يكون العلم الحياة الوحدانية القيام بنفسك أني بدي مكة لأنه أن الدروس الأولية لكن هو أن حياة الإسلام أكيد شاعر أنه أكيد شاعر يا náà yíró yẹn ọlọ́run padà wọ́n á anága fọlọ́run a ní ọkùnrání ọ̀rọ̀ ọlọ́run ni ṣùgbọ́n tó tó wá kó ọ̀sẹ̀ ní ọ̀rọ̀ kàlámù nìkan ní ọ̀rọ̀ ẹ̀nìkọ́nù èyí tó jáde bó ló ṣe wá wà bá ní bí ọ̀rọ̀ kẹtẹ́ ẹ̀mí sí tọ́nà kan bí sí jìbìrì ìlú ní wọ́n ń sọ fánàbí tòtẹ́ bá ń kọ́lé ní àyẹ̀wò ní àwọn àṣà ìrà alùpùpù ní wọ́n àgọ̀rọ̀ gbáwó ìjà tó fi tó fi takò súnà ó pọ̀ níbi ọ̀rọ̀ kọ́dárù gan jàbùrí yà làwọn náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ẹ̀gbọ́n apákan máa ń sọ pé ní àwọn àṣàyàrá kan akọ́rọ̀bù ìfẹ́rọ́ ìlà súnà anáàtì súnmọ́ súnà jìnnì ṣùgbọ́n kàn yín sáàlì súnà. bákan náà alkawari nínú àwọn oníbídìí àtàkà fún àwọn alkawari iṣẹ́ táwọn náà ṣe náà èyí tó jẹ́ ọ̀gá fẹ́ràn ní àlùkùrú alẹ́lùkùrán ìjáde tó lórí ìtakò lórí ẹ̀rí ìtakò lórí ìṣèjì tí wọ́n ń láyé àníbà àwọn ìdọ̀sọ́lá náà ní pín nǹkan ọgbọ̀n kan jọ kan ẹnìkẹ́kọ̀ọ́ wa ọ̀pọ̀ òṣèlú kà ṣe déédéé o torí tó ń pín yìí ọ̀wá ìyọnu ọlọ́run tó ń pín yìí o kéèyàn sọ bá ń fánà bí ọlọ́ ó káwọn sàábàlágbà ẹgbẹ́ abẹ́ orí eléyìí eléyìí ti di kèfèrí ẹlẹ́nkọ̀ọ́rọ̀ kùnrin ẹ̀ ní zolikowé sírọ́ àtẹ̀míìmì kílá gbólúkọ̀ ẹ̀ zolikowé sírọ́ àtẹ̀míìmì anẹ́bìnrin kan sílẹ̀ anẹ́bìnrin arákùnrin yóò jáde di ìníbàárà bí rẹ̀ àwọn èèyàn kan tẹ́pẹ́ ní yàtúrò ahadukum salatahu ma'a salatihi lọ́dún máa kí wọn tó sẹ́ni kọ̀ọ̀kan yín bá ní irun tí ẹni àtẹ́kọ̀ wá sí nkírun sá báyìí lè ṣe nkírun tó àwọn olànà mi bá wíjọ́ ní àwọn sọ̀rọ̀ ni o ẹlòmíì tó máa pààyàn lẹ́ni ní ẹ̀ńtọ́ nkírun ní àìmọ́ ẹ̀ńtọ́ nkírun sẹ́kúlá náà wọ́n ti dá anẹ́mi ní ẹnì kọ̀ọ̀kan yín àtìyámọ̀ ohun àtìyámi tó bá láwẹ̀ tó ń gbà yóò di pa àtìmí tó kéré ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ yẹ̀pọ̀rọ̀ ó nẹ̀nu kùrán hàn àka kùrán láàyè dáhùn àná ìjẹrọ kò ní ju bí tó ti ń kàlẹ́ ẹ̀kọ́ ní gbọ́yé yẹ̀pọ̀rọ̀ kó ní mìnà bí kama yẹ̀mọ̀ kò ní sọ́hà mìnà rọ̀mí ìyá mẹ́bí máa kó nú ẹ̀sìn ẹ̀rí ìyàpá kàǹkan àti táwọn nǹkan tó lọ jáde lórí kejì àníbi wàá sàlàyé wọn níròyìn tó pọ̀ wọ́n ní wọ́n máa bá àwọn mùsùlùmí náà máa pàjù wọ́n máa fà àwọn ẹlẹ́bọ́lẹ̀ ànábi ti bá bá wọn láyé bọ́lọ̀ ti pa àwọn àjọ áàdìmí bá dékìní ìbá pa wọn ẹ̀rí pọ̀ sáwọn ìlú ọ̀nà wọn pa àwọn ìṣẹ́ṣẹ́ àwọn wọ̀nyí àmì kíkíní kan ló fẹ́ láyé ànábi wọ́n wà tí ó ṣe àwọn àfàwárí ti jáde dáadáa láyé ta ni alẹ́ nínú gbogbo ti fẹ́yìn nígbà tí àwọn gbọ́mẹsẹ̀ orí kan tẹ̀lé lánàá àwọn tó wà ní kọ́ pàlí àwọn tó wà ní kọ́ ti mọ̀háwíyà wọn náà wà. nígbà tí àwọn afẹ́ parí awọ̀ yìí delegation lọ́dọ̀ méjèèjì bá ọtí di kèfèrí ọfẹ́ lò dájú èèyàn èdè tó kúmọ̀ yìí láti bá ìdájọ́ náà lágbọ́dọ̀ lò wọ́n mẹ́rin wá àbọ̀ mẹ́rin wá wọ́n mẹ́rin wá ìwọ́n tí wọ́n ti gbọ́ yìí ní ẹ̀rí wá rárá wọ́n ti yà lẹ́yìn àlè wọ́n ti pàlè náà kèfèrí wọn pàlè wọn rán Abdullahi bin Abbas láti lọ ṣàlàyé kí ni ìrújú yín gbogbo nǹkan tó gbámú náà ẹ gbogbo àwọn tó bá nílò kàwárí jẹ́ máa ń jẹ́ gbogbo gbogbo yẹn kébèrè ní tó nke ní nǹkan kékeré ni. ó ní àbífẹ́ lò dájú èèyàn ni mo ní ń sọ fún wọn ó ní rí wọn ó bá bada tó ń ṣe lọ́kàn <laughs> tó ń ṣe tó ẹ̀kọ́ mi sọ pé nínú mọ̀ sí lọ ìwé àìmọ́ tó sí náà tó ní mọ́ní ájì tó dáa dáfẹ́ ló mẹ́rún mọ́ní ájì yẹn ṣe pàtàkì láti sí náà ká lágbọ́ yé dáadáa lórí ẹ̀ tí lánà dé lánà fẹ́lá ẹ̀rọ lómi tó yẹ pé ní ó lè wà lórí ibi tó ti ń fàmà fúfà fún tó méje tí èrè pé ní odò abẹ́ sí lọ́nà ni agbọ́dọ̀ wò lànà tó yẹn ń tọ́ ẹ̀hàn tó ń kírun ẹ̀ mọ̀ta fún àwọn kàwárí ti kírun kírun kírun ni wọ́n gbàwẹ̀ gbàwẹ̀ ni wọ́n ànábì ní àwẹ̀ wọn gan sẹ́ẹ̀sì àwẹ̀ bá rí àwọn ọmọ ọ̀pá àpètè wa kéré sí wọn. wọ́n ní àlílò dájọ́ èèyàn kò lè dájọ́ ó fẹ́ èèyàn sì dájọ́ ìfẹ́ mi tàkùn nínú rẹ̀ mi. Ibn Abbas wa ń sọ fún wa pé ní ẹran tí ń rà tọ́lọ́ ń sọ fún wa ní oṣù àbùkù mọ́ ìdá ẹgbẹ́ tó bá ṣe hajj tó bá wá tó wà nínú ihram tó pa nǹkan tó lọ dẹ́dẹ́ kí ni ó ṣe àti kọ́ yóò fẹ́ kí ni yóò fẹ́ sọ̀rọ̀ bóòlù láti mọ dèdè tí ó pa ayọ̀ àbáwá adìsí àwọn onídéédé méjì náà wò dèdè tó pa wọn wo nítorí ìtàn Ibn na wọn sọ fún wọn pé ní nígbà tí èèyàn pa nǹkan lásán bóyá tó pa ojú àjẹkúnkúrú lọ wọ́n èèyàn tó èèyàn ó sì dájọ́ àbí onídéédé méjì ọmọ nǹkan ó lè dájọ́ yẹn ẹ sọ̀rọ̀ èèyàn fún wa ni tí ń fẹ́ tó lè ti ń sara wa yìí kéèyàn wà ní lè dájọ́ bẹ́ẹ̀ ọlọ́dún gbogbo èsì fúnẹ̀ fẹ́ ìgbọ́rọ̀ yẹn yé nǹkan bá pa kékeré kálí bá ọmọ dédé ní èrè sàn rẹ ẹwọ́n ń dédé méjì kẹdájọ nǹkan kékeré náà ni o ìmí lè mọ́ wọ́n tutù ju nǹkan bóyá tí nípa ọ̀sán lọ ní nǹkan tó yẹ dédé lásìkò tó yẹ kó dédé tó gbé aṣọ ìṣàrọ̀ náà èèyàn ni ó dájọ́ rẹ̀ àbí èyí tí wọ́n fa ìjà láàrin àwọn akọ̀ méjì tí ẹ̀mí ti ń lọ yìí tí èèyàn wa tó dájọ́ ń bi yìí o nígbà tí èèyàn dájọ́ nǹkan rúgúdú tá a pa wọ́n lè dáni tó lè mẹ́mí àwọn mùsùlùmí lọ àìkẹ́ bá bá lò fi lọ èyàn náà kọ́ ní òmù jáde fún wa ní ojú wọn bá la ṣé tó ní ẹ̀rí tẹ́ rí o wọ́n ní àmọ̀ áwíyà wọn àgbà àlè ní kàlífà tó ń gbàdọ̀ ti dáhùn àwọn ti gbèsè ìrọ̀lẹ́ tó wá gùn òun náà tó wá gbà pé kán dájọ́ bí àpòhùn náà òun ìsàlẹ̀ fàmù kán dájọ́ wọ́n ní ẹni tó lọ́lá ju àlè àti mọ̀háwíyà àtẹ̀yìn gan ó bá wọn pèsè nígbà tó fẹ́ parí áwọ̀ tàbí tó fẹ́ ṣe àwọn àdéhùn kan mo bá wọn sọ̀rọ̀ ń gbà wọ́n ti ń kọ àdéhùn tí àlè pé èyí ni tí ànẹ́lì Muhammad ṣe láti pẹ̀lú àwọn kùrẹ́ṣì amúrúkúrú sọ̀rọ̀ ìkẹrin wa ọ̀nà ọ̀gbà kan yọ ànẹ́bí kò rí rẹ̀ pé lẹ́tàn bá wọn pàdé bìnní táwọn wà nígbà fún àwọn àtúmọ̀ bàjá nígbà tá ní òfẹ́ yọ ànẹ́bí gan ló parẹ́ ṣé nínú ànẹ́bí àtàlí táwọn nífẹ̀ẹ́ àlífà àti ànàbí èwo ló gbúra wọn lọ tí àlífà tẹ̀ látara àwọ̀ yẹn pẹ̀lẹ́pẹ̀ ṣẹ̀dẹ́ ìbámọ̀ pé àlífà ni mí ẹ lábẹ̀ ti yẹn ju àwọ̀ yìí pé nǹkan tó burú wà ń bẹ̀rẹ̀ wọn lójú wọn tó là ṣé tó ní tẹ́ tó nílẹ̀ rí nánà àlìjagun kò kẹ́rú ẹnu pé tó ṣẹlẹ̀ láàrin mùsùlùmí méjì ní àìkẹ́rù mùsùlùmí àwọ̀ ló ṣẹlẹ̀ tí èdò mọ́kọ̀ méjèèjì ni

bàbá mi ká kẹ́rù ìyàwó àìjà nìta kàlà àpèkú gbogbo yẹn wà lẹ́nu lẹ́rù àti tó wà lọ́wọ́ fẹ́ ojú ọba láwà ẹ̀ ẹni ẹ̀ bí four thousand láti lè gíní láti yà kúrò ṣùgbọ́n èyí kúrò rárá àwọn òtún gbà náà wọ́n bẹ̀rẹ̀ sí kàfàrà àwọn sọ̀hábà làlí bá gbogbo kúrò ìròyìn àwọn sàwárí kò ní ìtakò lórí ìyẹn ló pọ̀ jù ní òṣèṣin ìtakò lórí bẹ́ẹ̀ bá ti ṣàìdá lọ́dọ̀ tó lórí wọn ṣàpò ní ó gbogbo sí irú ẹ̀rọ wa pọ̀ láti wà ní ìsìn ọ̀nà táyà ń gbà pakọ́ lórí pọ̀ àmì ọkàn kó àwọn nǹkan rúdú àbí nǹkan bí wọ́n pé ẹ̀sẹ̀ náà ní tó kọ́dù wọ́n pé wọ́n ti lẹ́yìn yẹn ọmọ olórí ẹgbẹ́ lọ́dọ̀ orí àwọn kan ní ẹ̀lábá olórí ó gbóbi ìbọwọ́ ṣùgbọ́n olólẹ́sẹ̀ rẹ̀ mọ́ ara rẹ̀ èyí á dá gbogbo òlú nítorí ọwọ́ kan tó lẹ́jú kan lẹ́wà dá gbogbo òlú ẹ̀rù kàràkà ètò ni à protest káàkiri ẹni tó tẹ̀lẹ̀ lẹ́jọ́ ìrìn ẹ̀hẹ́n èyí náà òtí ẹ̀ ń gbọ́rọ̀ sí wa lẹ́nu ń gbọ́rọ̀ sí ẹni kan sọ pé nígbà tí ẹ̀ ń kóró rẹ̀ bá ẹni tọ́wọ́ fún ọlọ́dún pé ìjọ ìjọ ìdáwà ní ẹ̀ minimum wage ní two hundred and fifty thousand nàìjíríà thirty thousand ọ̀rọ̀ ọ̀fẹ́ ìṣòro ìgbàlẹ̀ o ìtumọ̀ ẹ̀ fún ìjọba bẹ́ẹ̀ yìí ti yẹ kódà kó jẹ́ twenty naira bẹ́ẹ̀ ni wọ́n ti kékeré bọ́ọ̀sì tàgẹ́ wẹ́rẹ́ bí sẹ́wọ̀n protest èèyàn ìtakò lórí ìsọ̀nà lórí láì dá ìbú wọn ìdásẹ́lẹ̀ pé àṣìṣe tẹ gbé fún wa mọ́ gbogbo ìlànà ìlànà wọn dání ìlànà àwọn àkàwárí ṣùgbọ́n bákan náà ẹ máa fa àwọn èèyàn kékeré ẹni tí ò bá ti ṣe ṣe sí wọn wọn tó ń kékeré ẹ bá náà ẹ máa fa mùsùlùmí àbí bí kékeré gan lọ ẹ̀wọ̀n àti ìlúwa yìí náà àmúfàrà ẹ̀pọ̀ mùsùlùmí lọ ṣùgbọ́n lọ́dọ̀ tí wọ́n àwọn òpá mùsùlùmí ò tọ́lá wọn pa kékeré ẹni tí ò bá ti fara wọn kì í ṣe mùsùlùmí torí àwọn kàwárí fún bákan àwọn àkọ̀dàlíyà àwọn àlùkọ̀dàlíyà nínú àwọn àjẹkẹ́kọ̀ọ́ ya àwọn yìí náà wá yẹ́sẹ̀ àwọn sábà sí wà láyé ẹ̀rí àwọn sábà wà láyé bí àwọn ibùdó ọmọdé sọ̀rọ̀ fún fún ibùdó ọmọdé pé àwọn kan ti ya ní ìlú bákàrà ibùdó ọmọdé ẹ̀ bá ń sọ fún wa pé ìjáwọ́ lọ́wọ́ ẹ̀rí àdúrà tó ti pọ̀ mọ́ ẹni tó bá ti da kádàrá gbọ́ nítorí mo gbọ́ pánẹ́lì sọ lóbu áfíríkì àdéhùn bàbá rẹ̀ àdéhùn ìdílé ẹ̀ka dúkú náà làkọ́kọ́ nípa ẹ̀ mùsùlùmí wọn padà rí àwọn àtàkùn kádàrá àwọn àlùmọ̀tẹ́ńkà náà gbàdàgbà fún ẹgbẹ́ olóògbà kádàrá wọn fẹ́ràn àwọn mùsùlùmí yà náà ní bídíà tí wọ́n lébìlẹ̀ yín gbọ́dọ̀ jìnà sínú àwọn ní súnfì láti pẹ̀yẹ ká láàbù jìnà bí wọn yín kọ́ lu àyíká tó. pọ̀tùká tó lè pé súnfì kí ni ìpìlẹ̀ tí wọ́n lẹ̀. àbá kọ́kọ́ ẹ̀ pé à ń lé àwọn ìkálukú bóyá tẹ́tẹ́ ṣe bóyá àwọn bá kó láàrin ẹ̀ túmọ̀ o. àwọn bá bá wọn lọ lóga ní ata kálẹ̀ yìí mọ̀kọ́ jẹ́ pé iṣẹ́ tó ń ṣe àmúlòpọ̀ ẹni tí wọ́n wọ́n tó wọ́n. tó wọ́n làwọn tó ń fi wọ́n ní àwọn ọ̀rọ̀ kọ̀fà ńlá kájọ́ kọ̀fà rẹ ti wá ní kọ̀fà ò kọ̀fúlù rẹ kẹ́ máa jẹun àbí kọ̀fà wúlù. àwọn tó ń láti alùpùpù pọ̀ làwọn ṣe ìpínlẹ̀ àwọn náà bàbá àtọmọ́ tó ti mẹ́tẹ́rẹ́ àrùn kọ̀kọ̀rà bí àwọn àbúrò rẹ̀ rà fún àwọn tó kọ́ ìgbà gbogbo kọfẹ́ ilé ìlànà tó nínú rẹ̀ ló bá kò lọ àlẹ́mọ́fin sẹ́lẹ̀ àtúntò sílé yìí nǹkan ní àwọn kan máa sọ sùúf níyẹn tó fẹ́ mú di sùúf yóò jẹ́ kí ni sùúfì ẹ̀ka ẹ̀ wá wá lọ sùúfù ìpìlẹ̀ wọn ni ọkọ̀ ní àlàyé nínú ó yẹ pé ní ẹ̀ máa ń àpapọ̀ ní àwọn àwa ìkùkẹ́ kọ́kọ́ wà tó dáa wọ́n ní àwọn ọ̀kẹ́tọ́ tó kọ́ wà jẹ́ olùráyé sá ọmọlẹ́wọ̀n alásánù bá fúlé Ibrahim bin Adam àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìyẹn àbá kẹrin pé táwọn tó dáa ti kọ́ wà wọn ajú kan pé òkè àtọ́ dáa tó náà dáa tó tọ́ra ń tó kí náà wo làwọn ọ̀rọ̀ pọ̀ lórí ìyẹn tọ́ra tẹ́lẹ̀ ṣùgbọ́n àlùmọ́ yìí pé inú ìlànà ó yẹ pé ìsọkúsọ ìròrí tí ìròrí wà ẹ̀yìn tí kò bá bá wọn àti bá ní kọ́ ọmọ inú wọn á kọ́ lágbọ̀ọ́yé wọn náà ni wọ́n láwọn ẹ̀ṣà ti ká ọ̀rọ̀ sọkúsọ náà ẹ̀ṣà ti ká bákan náà wọ́n láwọn ti dẹ́gbẹ́ mú ìlànà wọn nínú ẹni alikásù wọn ní sèwù lágbàdo àgbà tó fọ afẹ́ wọ́n kàn sí gidi ẹ̀ka báwọn náà ni kíkọ́ mọ̀ ẹ̀ṣẹ̀ báyìí wíwà tí ní sẹ́wọ́ gidi kí ni lónìí ó di àgbáwò wà fún ẹ alùpùpù nǹkan yẹn ń pa mọ́ bẹ́ẹ̀ ó bá fẹ́ fi wa mú onímọ̀ làdúgbò wà ẹni ẹ̀yẹ ni mọ́ ẹ̀kẹ́dẹ̀wé mọ́ kọ̀kọ̀ ẹnìkan ò mọ́ ẹ̀rí àtàwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó wọn sọ ẹ̀kọ́ ìbẹ̀rẹ̀ tó mú lánàá wọn ẹni bí ọ̀rọ̀ làákàyè kan ẹ̀kọ́ ìdí akéde mọ̀tẹ́dẹ́là làwọn jẹ́ àwọn mọ̀tẹ́jì àwọn àṣà ìdàtà fẹ́lẹ̀ kan àwọn ọmọ ń fún làákà ìjẹ́ rí lọ ní ọdún ẹ̀ka tó ń pa wọn lọ wọ́n gbọ́dá fún làákà ìjẹ́ rí lọ. ẹnìkan àtòsí àwọn òbí ẹ̀ àwọn tó àwọn mọ̀tẹ́jì àwọn ọ̀ka làákà ìfún wọn ọ̀ka làákà ìfún. òjọba báńkì tó ń nọ́mọ̀ tó bá làákà ìfún jẹ́ lọ mi kọ wá agbádá kọ ọwọ́ akọ́tọ̀ nígbà tí bàtà wa yàtọ̀ síra rẹ̀ á ẹni òtìdẹ ni ọlọ́run yóò báyìí náà ẹ̀kẹ́ mọ́ wọn ẹni lójú wọn ṣe ní o wọ́n tọ́ bá mi lọ́mọ òtìdẹ ni ọlọ́run lọ́dọ̀ wọn. pẹ̀lú ìdáná wọn dá iná àwọn ní àákà fún bákan náà ṣí àwọn ìtòlùdíyà وعقب الإخوان المسلمون أنا أنا الإخوان المسلمون أما ولا الإخوان المسلمون هي لطرقة تدان يعني مسلم مرداد أما إخوان المسلمون كما كان في حسن البنا ìdálẹ̀ ní ìtẹ́jú méjì twenty eight point. nílùú Egypt ọ̀rọ̀ pọ̀ lórí àwọn ìwàlù mùsùlùmí tó sì yẹ ká mọ̀ ọ́n torí pé haraka àti wọn múfúmẹ́ǹtì tí wọn lásìkò yìí ni tó hàn ní ọ̀pọ̀lọpọ̀ yẹn ni wọ́n mọ̀ ń lọ́dún lé lórí. afọlùgbàmù ni ó dalẹ̀ lágbà lórí ti wà náà ní ti máa ń ní tìtúnà pẹ̀lú àwọn ìjọba nípa lè pè wọ́n náà lẹ́jọ́ olóṣèlú tọ́jẹ́ tòlú nípa lè pè wọ́n. ìgbà tí afọlùgbàmù lọ ọdún náà wọn ní ìtọ́jú ẹlẹ́sẹ̀ bí Umar Umar hasan ọ̀dẹ́yìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n bẹ̀rẹ̀ láwùjọ ìdí. wọ́n máa gbọ́n àwọn káwùjọ kọ̀ọ̀kan nínú skul nínú àwọn ìjọba nínú àwọn sójà. wọ́n sì máa tẹ̀lé kérésì sọmọ sánà ní wọn ká tí wọ́n sì ní nǹkan kọ̀kọ̀ kọ̀kọ̀ wọn pamọ́ wọn lọ pàdé ní kọ̀kọ̀ wọn pàdé lóru wọn kò máa dùn lóró lóró kí ni sọ̀rọ̀ wọn sì dókè náà yìí. tọ́lẹ́nu méjì bá mọ̀ sí ẹlẹ́yìn yóò mọ̀ ní sáájú nínú àbẹ̀ntí òògùn ẹ̀ńtẹ́ tó lórí ẹ wò bàbá mi haraka yìí ti bẹ̀rẹ̀ ẹ wò kótó lọ bí wọn lé bí ẹ sàbí ẹ wò lu ìdí ìsìn wọn ṣe rí ìdìsìn tolúkàn àkókò ní tàfí gbogbo àwọn àfa àwọn ẹni ní pírọ́blẹ́mù èyí náà tì mọ́lé èyí tó yẹ kú tẹ́wọ̀n yìí tó kíni ẹ̀yìn ní kẹ́ bẹ́ẹ̀ di ètò báwọn pé káni kẹ́ mọ́ sínú ọ̀nà ló wá ló kó ń kó yín báwọn ẹnu pé nǹkan mìíràn wọ́n ń ṣe ìkànnì àtàtúnétì mínísítà kẹrin yẹn máa kó gbogbo yẹn lù èyí tó sáko lù gbogbo ọkọ̀ dọ́gbọ́n sáko ní Egypt ni o ọ̀nà ọkọ̀ tọ́ọ̀nù lẹ́fẹ̀ lọ ètò gba sáwọ́dì lọ ètò gba kọ́tọ̀rù lọ tí àlù yẹn ni o bá àwọn ọ̀dọ́ ní fẹ́ gbà wọ́n ọ̀pọ̀lọpọ̀ sùn wọ́n ti lé wọn tó parí kọ̀dọ́rù padà wá parí kí ní ẹ̀ nígbà tó yẹ kí ẹ̀ tundori fẹ́ẹ́ kótómọ́ náà dé ó gbọ́dọ̀ rí tẹ̀síkérò wá fún ìjọba tó ti mú gbàǹ láyé jamal abdulnasir lẹ́yìn jamal abdulnasir anwar sadat náà wá anwar sadat ń sọ̀rọ̀ lókè kẹ̀kẹ́ ní ẹgbẹ́ mọ̀ fún ẹgbẹ́ mọ̀ rí dúró tó ní wọ́n ti mú ní ọgbà ìwọ́ tẹ̀wọ̀n lọ́rùn. anwar sadat lọ́tọ́n al-mubarak fi yóò jẹ́ lágbègbè ẹlẹ́gbẹ́ di ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ sọ̀rọ̀. ìfẹ́kọ̀ wọ́n ti wọ sòdíyà wọ́n gba àwọn títẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí mú irú rí àwọn ọmọ wọn tọ́nu ẹ̀ fáwọn ti mọ̀ bẹ́ẹ̀ náà fọ́ta fáwọn àdúgbò ìdáàmú orí àmì kuwaiti ni kọ́tọ́ níbi dá áfíríkà wá pè ní àwọn nàìjíríà ní ìwọ̀tún àní lórúkọ yìí tó ń mọ̀ pé ní abúlébélé àwọn dàgbà ìlú mìíràn fún olóko hàn ìbòmíràn ní kí hàn nǹkan mìíràn máa dékí ni náà máa jẹ gbogbo ẹ̀ ló nìyí. ẹ̀ẹ́dì àwọn ẹ̀ka àwọn mi sọ́dọ̀ òdòdó bá dé ìlànà ìkú lórí ẹ̀. ẹgbẹ́ sọ̀rọ̀ kí lọ́wọ́ kí lọ́wọ́ ẹ̀wọ̀n tó ti dọ́ta wọn jù lẹ́yìn tó dúró lórí àlùfáàbù ọ̀sùn nàbì fáàbù sára fi sọ̀rọ̀ nígbà tó wà náà gbọdọ̀ sọ́ra wà gbọdọ̀ nù wọn dáadáa àwọn àtàwọn ọmọ ẹgbẹ́ ti àwọn ẹ̀kọ́ àmì ìmọ̀sùn ìjó lórí náà ní gbogbo òṣèké wọn ẹ̀bọ́ wa ní sùn àwọn àyìn lè mọ̀ ń tẹ́ẹ̀bà ti gbé wọn síbẹ̀ ẹ̀yìn wọn sì ní ibì kan pé tó adájú kọ ní nínú tọ́rọ̀ ẹ̀sìn ìgbésí ló bá ti pé pọ̀ wọn náà wọn lè fáwọn gbọ̀n lọ́wọ́ tó tò tó lẹ̀ nǹkan náà bá mi dé bẹ́ẹ̀. làwọn ọmọ rẹ̀ nínú àwọn tó yẹ kí èèyàn dènà sí òní tí èèyàn dènà sí ìlànà wọn ṣùgbọ́n tó wà nípa lẹ́yìn ní pé àwọn tó ń la tọ́lùkọ fẹ́fẹ́kọ̀ọ́ bá tó ń láwùjọ láta láwùjọ wa ẹ̀ẹ́dẹ́gbẹ́ tó ìgbé kájọ wọn sí pẹ̀lú àlọ́ ìkọ́ àlọ́ ìmọ̀. wọ́n tó ìgbé kájọ máa ń ṣe pẹ̀lú ìdùpapọ̀ torí pé láti ibi ọdún mélòó wá sẹ́yìn ní kálukú ti mọ ara rẹ̀ àbí àwọn ìpamọ́ sí àwọn tó bí àfọ̀tẹ̀mílì tàlàbíyà ń ti tiẹ̀ lọ kò sí wàhálà fún ẹ̀ńtẹ̀lẹ̀ délé yìí ẹgbẹ́ pa wá pọ̀. àwọn gbọ́dọ̀ míì náà ti kó sọ́wọ́ torí pọ̀ ẹ̀tọ́ ń sọ àwọn ẹ̀tọ́ lórúkọ nì tẹ́lẹ̀ ń bá gbọ́dọ̀ kà ìtàkùn ẹjọ́ tọ́ kínní. àwọn ni ká kéèsì ká wò dodo ká gbódodo síwájú déèyàn lọ ẹ gbogbo à ń ka pẹ́rà tó ní ọ̀rọ̀ ìmọ̀ràn àkídà kò ní kán tó kàn wọ́n kàn ẹgbẹ́ wọn ti fẹ́ mara yín ẹ bá ti sọ̀rọ̀ àwọn contemporary issue àbí ẹ̀hán náà ṣe wọ́n lè ní kíní kan dé làwọn tó ń ṣe èso ìjáàbù dé atọ́ dé àwọn abáwọn ẹgbẹ́ ní sọ láti dé náà àbí bẹ́ẹ̀ bá bá ń kí àbí Ramadan dé ẹ̀kẹ́ tí ó kàn wọ́n àkídà àwọn èèyàn wọ́ lọ ẹ̀mí ń kú lórí àdìsọ́kàn tí ó da ẹ̀rí kẹ̀kẹ́ jẹ́ fún ẹ̀rẹ̀ tá mùsùlùmí ò bá débẹ̀ ní ìpínlẹ̀ lẹ́yìn ibi ìyá rẹ̀ títí wọ́n mọ̀ fi hàn díẹ̀ díẹ̀ ni ọjọ́ tí wọ́n lépo wọ́n lu ìdẹ́mọ́ náà ibi tẹ́ fẹ́rẹ́ tuntun bára yín òkè kan á ní mọ́ ní àbíyí àbá tún ní sọ sọ̀rọ̀ agbọ́dọ̀ sí ìfẹ́ra ká mọ tí ń jẹ́ súnà tó dúró dédé àwọn àfà àwọn ọ̀nà àwọn èèyàn gẹ́gẹ́ áraka ìfọ́ àmì fún nílùú Íjíbítà lẹ́ni lẹ́ni ilẹ̀ tòní tó mọ̀ yìí o ibi tẹ́ ti lágalẹ̀ jẹ́ nìwọ̀n nísìnyí níjọba tó wà ń bẹ̀ ní lọ́ba gbọ́ pé ìfọ́ àmìyàn ló gbé náà fẹ́ lórí kẹfà tó lágbàáyé máa ń sì pé lọ́lọ́mọ lórí lágbàáyé ọdún ló gbà fún ọmọ tó wà bá kẹ́lí mìíràn pé ìwọ oníròrí ìfọ́ àrùn lẹ́kọ́rà ni wọ́n máa gbọ́n Apọ̀ àti pátá wá pé tẹ́rọ̀rì ìwọ̀n pé gbogbo wàhálà tó ṣẹlẹ̀ ní àlẹ́ lábà ẹ̀nà wà ń díẹ̀ ẹ̀nà wà ń díẹ̀ olùkọ́lùkù náà bẹ̀ wàhálà àǹfààní kan kọ́ tí wọ́n ń pa wọn yóò gbà ẹ̀ ti ń sọ̀rọ̀ yìí fún àwọn jù ṣé kò àbárọ̀bí àbárọ̀bí wà náà ti pọ̀ jù àbá àmọ́mi jàmí wọ́n ti sọ àbá àmọ́mi jàmí jàmí àwọn tó tẹ̀lé lánàá wọn tẹ̀yẹ̀ ìjẹ́mọ́ lọ́dọ̀ ìfọ́n ẹ̀rí nígbà tó kọ̀ náà àdúgbò gbàmìtá àtàlà burú ni wọn pàdánù fáwọn ìjọba àdúgbò kan náà nígbà tí nǹkan wá ń hàn pàápàá jùlọ sáwọ́dí tọ́pọ̀lọpọ̀ àwọn táǹsọ ìfi kẹ́kọ̀ọ́ ẹni tẹ́ wá kẹ́kọ̀ọ́ mẹ́tẹ́ kọ́ mẹ́tẹ́ kò wá rẹ̀ sí ní báyìí ní kẹ́lómìnà bàbá pàtàkì ti yẹ̀ wọ́n rí nígbàwó kí ní ṣe ń gbà wọn ó kẹ́kí ni bàbá pàtàkì kan pa wọ́n ń sìn àbá ní gbọ́rọ̀ kẹ́kẹ́ lẹ́nu wọn tó yẹ kéèyàn ti fẹ́ǹdì súnmọ́ èyí ló yẹ kó jẹ́ jù so agbọ́dọ̀ kí èsìra ká má pẹ̀lú lánàá àwọn ẹ̀kọ́ àná mùsùlùmí àwọn kan wà nínú dáwà tí wọ́n sì ń da gbogbo ẹ̀kọ́ ní ẹ̀nà ọ̀sẹ̀sẹ̀ conference àbí wọ́n pe gbogbo ẹ̀lú ra wọn wọ́n bá bùkẹ́ jẹ́ àdínì kálẹ̀ mẹ́rin yìí ń jọ kálẹ̀ mẹ́rin yìí ń jọ jàǹbá nìyí agbọ́dọ̀ jẹ́ kí ọ̀nà òdodo sílẹ̀ ọlọ́ni wà kàdálíkà kò fásitì lọ àyà wà lùmọ̀tẹ̀bí iná tẹ̀bí ìlú ìgbìmí ẹ̀rí. à ń ṣàlàyé ọ̀rọ̀ kálíbà àmàlàyé ọ̀nà tó tọ́ àtàwọn àwọn ọ̀daràn tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì jẹ́. ṣókí ni pé ìyẹ̀fọ́ àti mùsùlùmí ìlànà wọn gba kò dáa kò bá mi wọ́n gẹ́ bá bí wọ́n ní gbórúkọ yẹn ń lu wá ń bí ìkọ̀mí ń jẹ́ wọ́n ti pàdé òru gbogbo ẹ̀ náà ṣe ẹ̀rìn láti pé ní kẹrìndínlẹ́bí tí wọ́n ń lọ àyàkéèsì bákan náà nínú àwọn tí a gbọ́dọ̀ tún jìnà sí gẹ́gẹ́ tó ní wọ̀lẹ̀ ẹ̀yìn oníjàmá àbùsẹ̀mìlì àbí ẹlòmíràn pé àkínà ṣe mọ́nà àti tẹ̀wọ̀n náà dáa ṣẹ́kìlá àlùfáàní ní àsòfíyá fún àlàáfíríyà ni wọ́n máa tó bí ayé òde òní mọ́mọ́dé mi ní ìyá ti kàńgáàdà wọlé lóde lóko wa náà tí àwọn ẹ̀kọ́ àwọn mùsùlùmí tó àgọ́ gan atamibá náà mélòó ni ẹni olóńgbò tòfí tòfí àsòfíyà ni ṣé kọ̀ọ̀tọ̀lọ̀ wàhálà àsòfíyà fáwọn ẹni náà máa ń kọrin mọ́ lójú àwọn tó sọ fún ní táwọn máa rìn lọ táwọn abẹ́lẹ̀ táwọn ẹ̀rí sábà ń bá nẹ́gẹ́fẹ́ ní ara rẹ̀ sọ. àwọn ọmọ kọrin asal habib kọjú hadara àbí ó kọrin pé àwọn àníbi ti dé sáré àwọn báyìí o ti ṣe kí sírùkù tó wà ní orin báyìí. bẹ́ẹ̀ ni ni ẹni tó gbé lánàá tẹ̀bílì gínà ọwọ́ mẹ́rin tẹ̀bílì ń gbà ọwọ́ mẹ́rin jà sí yàrá mẹ́rin ìdànàmù eh, orí àríwọ̀ mẹ́rin tó nìkan gbà. Yamaatu tẹ̀lifí àkọ́kọ́ ọ̀tá mi wọ́n fi ẹlẹ́jẹ́ sí mọ̀ ẹ̀rọ kàmọ̀ fún. Ìbéèrè tó wáyé fakọ́ àìsí mọ̀ yóò tó mi sakọ́. Àbá ni ó tó nímọ̀ ní ìfẹ́ ẹni tí ò nímọ̀ gan fẹ́ ní kódà tí onímọ̀ kan kò fẹ́ ká fún ní aláìmọ̀kan mọ̀tà wọn tó mọ aláìmọ̀kan làwọn àbí wàtí ẹ̀yàn tó mọ tó ní ẹ̀kọ́ yẹ kéèyàn nímọ̀ kó tó máa jíṣẹ́ ọlọ́run ìmọ̀ mélòó ni àbúrò tó lè ní kí mi jíṣẹ́ ẹ̀kọ́ bí ń jẹ sí fáyà nímọ̀ ti ẹ̀ lẹ́ẹ̀kẹ́ ayé ẹ̀rọ nígbà tó wà lọ sí kí lọ́mọ nígbà bá mọ̀ náà láwọn sọ. wọ́n kà mọ̀ fún wọn àdẹ̀ lẹ́ni ẹ̀ bákan náà wọ̀nyí kọ́ bàjẹ́ wọ̀nyí kọ́ bàjẹ́ tọ́ba ní sọ́ńtẹ́ bàjẹ́ ń gbọ́dọ̀ ẹni pé kẹ́nìkan bá dáwà ọkùnrin ẹbí léyìí kọ́ ẹjọ́ tọ́bi léyìí ẹ́ àwọn fàájì lè fi rí ẹ̀mọ́ ìṣẹ̀lẹ̀ kẹ́ńdáwà ẹ̀yẹ́bí léyìí tó yẹ kẹ́ni ẹni jẹ́ tó fi tó fi ń dá ẹ̀ lé onílé yìí wọ́n máa rí bàjẹ́ ń ṣe lẹ́rẹ̀ sápìká lọ ìjáde àkédà òsì àtàwọn nǹkan mìíràn tí wọ́n rọ́ọ̀lù bẹ́ẹ̀ tó kò tiẹ̀ bá mu rárá tí a bá fi ìsìláàmù dá wọn ni ìyẹn pé ìsìláàmù bá dé òkórí kó mọ rí bẹ́ẹ̀ lọ káyọ̀ láti mọ ẹgbẹ́ kí ni ẹ láti mọ ẹrìn káàkiri. ìlànà tí ò bá mu nínú ìlànà tó ẹ̀ka kéèkì àbá tó wá kàwọn mí náà ní jamaatu jihad wa hizbu tahrir ẹ̀yin náà kúnlẹ̀ lárúbáwá àwọn kan wà jihad jihad náà ní tiwọn nígbà pé a gbogbo ẹ̀ bá tó ṣe jihad àdúṣẹ̀ kódà kó jẹ́ pé sábàbí lò tẹ̀lé ń táwọn sábàbí kẹfún yìí alágbọ̀dọ̀ wọn lọ jẹ́ àlùmọ́ ọkùnrin rí àná wa ń bẹ̀ wọ́n mọ́ ní sòrò kàlí tùbáìlẹ̀ ìfúwán wàkín ọ̀sọ̀làfíyà ìdálẹ́kọ̀ọ́nù ó gba ní méje papọ̀ ìyẹn náà ní ìtọ́nà sáúdí sòrò rí àná máa ń kó wà lẹ́ẹ̀dùnmọ̀ rò pé ní kúnnẹ̀ ni wọ́n ìdílé wọn padà rìn jáde nínú bíbélì sòrò yóò jáde lọ́rọ̀ lórí lórí ọ̀rọ̀ kódà tó ní òtún náà yọjú àwọn kọ́ńtì ìwọ̀n tó àkírí ní ẹ̀dẹ̀ mọ́ wọn tó wọ́n gbọ́ sòrò rí yà wọ́n wọ́n dì sùúrù tó wá lu Saudi Arabia ó mú nù ara súnà gbọ̀rọ̀ akákọ̀yìn lẹ́kọ̀ọ́ Saudi kátà mọ̀ ṣùgbọ́n bí ọ̀rọ̀ bó láti bó lórí lò ìlànà ìfọ́ àná ló máa mú. ọ̀pọ̀lọpọ̀ tó ń lọ sáwọ́dì sòrò níyà ní ìgbọ́ àmì tí jẹ́ ìyẹn ti ní wọn ẹ̀sìn lè dára tó kòtò ìlú lè kú lọ́rọ̀ pé agbọ̀nà wọn yà pẹ̀lú ohun wọn tó kòtò ṣùgbọ́n bí ọ̀rọ̀ lórí lè mọ ẹ̀kọ́ nínú ẹ̀kọ́ bí ọdẹ ìdáhùn mọ̀ yìí àbí ọdẹ ìdáhùn mọ̀ ṣùgbọ́n tó lọ bá ojú ọmọ àwọn àlùkòkò ní ìyá náà wà abẹ́gbẹ́ ìròyìn kẹ́ ikú tún dùn. àwọn onígbà ogun tó lórí bá ń ṣe àwọn tó bá ti ń kájọ́ àti ẹ̀kọ́ ẹ̀nà karama níbi jẹ́ rí lórí bí àwọn boko haram àwọn ọmọ ẹ̀rí fún wàtá lọ́dọ̀ yìí nípa níjẹ́ sí síra àwọn ẹni yóò tí wàá fẹ́ kó tún ìlẹ́gbẹ́ mọ̀ bí àwọn èèyàn ó ń gẹ́ mọ̀ ẹ̀wọ̀n ló kó sí látara pé ká bá bo lórí ẹ̀dà kejì nínú kẹ́ẹ̀dì kó tún fi ó mọ túmọ̀ láìlá ìrẹ́lá pé ẹ̀dá tún lò dájọ́ ẹ̀dí lè kíni ẹ̀fẹ́ lánà àbúrò rẹ̀ ákí ńlọ̀lá nígbẹ́dẹ̀ ọ̀rọ̀ ìdájọ́ náà ó mọ títí tẹ̀bá fún mi gbogbo ẹ̀ ẹ̀dí dúró pé ó kà fara mùsùlùmá gbogbo òlú nígbà tó bá lé lórí kékeré tó bá wà ní mọ́ṣáláṣí báyìí ta ló kọ olórí ìlú owó ìlú kèfèrí ní ìlú mọ́ṣáláṣí kèfèrí ìwọ́tọ̀ tó ń bẹ̀rẹ̀ kèfèrí níbo ni wọ́n ti ń jẹ́ mò ń tìṣe ní tù ní tù ta ní tù ìjọba kèfèrí ọmọ ní àwọn ilé ẹ̀kọ́ kan níbo ni wọ́n náà ti lọ jáde àbá jáde àbá ní ìgbẹ́ gbogbo ẹ̀rọ agbáni kèfèrí ló padà líìkì sí àwọn jàmáà àkọ́kọ́ padà jáde bí àwọn tani bí àwọn tẹ̀kírò والهجرة جماعة التكفير والهجرة شكرا مصطفى بداية كنيوة الأمر طبعا يسلم أبدا من أصحاب عبد الرحمن عبد الخالق عبد الرحمن عبد الخالق يا رجل يكون من كبير كبير كتين ní ìtúwá yẹn ẹkọ nínú òwe ọmọ nítorọ ni wọn ti jẹ náà lè fa fíìdì dáadáa àwọn ẹgbẹgbẹ yìí fẹẹ fẹẹ sí jágà ìsìlámù yàrá àbálùbá ní sẹ́kùn títí àtàkọ́mọnù sẹ́kùn báàsì. kí ni bàbá ìdè micros ẹ̀dẹ́ kòwé títí káàtó sí ìyá ọ̀rọ̀ nínú bàbá fún báàsì sí nàìjíríà sí nàìjíríà dábàwò àfàtà fún báàsì fọ́nù ẹlẹ́ẹ̀kẹjọ nàìjíríà pọ̀ tán ti fún àtọ́ àtọ́jú náà tó mọ̀ pé yí padà ẹ lọ kọ́ sínú pépà kẹ yí ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ti sọ bàbá ìkọjú ẹ̀ kò yí mi sí i mutlaku gbàwọn àwọn afọ́sẹ́ kọ̀ọ̀bí náà kọ́tẹ́rà jamaatu wáhídà la jamaat adá jẹ́ méjì ṣé kọ̀ọ̀bí sí wà láyé wọn kọ́ bá kàlẹ́ fún un bẹ́ẹ̀ ní sọ́wọ́. alimuyi ni pé sheikh abdulrahman abdulkhalik àwọn amóníyájú ti wọ́n kọ́tẹ́rà àti ọgbọ́n amóníyájú ti padà wọ́n padà fún àwọn ìkọ́wánu ní ayé jẹ ní ìlú kuwait torí pé bí kọ́ọ̀rù dọ́ wíṣe ní kọ́tọ̀rù bẹ́ẹ̀ ni bàbá ìfẹ́ dé ní kuwait àbá àtúnú ti gbà sọ̀rọ̀ ìfúnni kàbí ọ̀tẹ̀ méjì sẹ́yìn ẹni tí àbá ìwọ ọ̀nà ẹ̀jẹ̀ ìmọ̀ àwọ̀ àwọ̀ tó ti kọ́kọ́ tó wájú sọ́ọ̀bá ń sọ̀rọ̀ ń lu ayé tó tẹ́lẹ̀ àwọn eléyìí gbáǹkọ́ gbì ni wọ́n ní wọ́n jìnlẹ̀ tó bọ̀tù ìgbà tó tún padà ń gbé gbági tá àbá wọ́nu wọn àwọn àdá wọ́n nù ìdé tó wọn. ìwọ́n dáná ẹ̀kẹ́ náà bí méjì wọ́n padà wọ́n nù ìdé tó. tòun ẹ̀yin náà ìṣẹ̀lẹ̀ máa ń bá bọ̀ ah, àwa nínú kọ́lọ̀ kó mẹ́rin kọ̀ọ̀kan dúró lórí òdodo kọ́lọ̀ bá sọ̀rọ̀ náà wá sọ aláfẹ́ sànù wa àdùnnú ìmù ni pé ẹni tó bá ń ṣe fún náà ó gbọ́dọ̀ dúró déédéé owó ràn mọ́ báwọn onímílíà ó fún wọn báwọn ṣe àwọn kan fẹ́ẹ́ dà wá pọ̀ lé nìyí ni àfa ti ń ti bẹ ẹlòmíràn torí ẹ̀ mú sáàtù rẹ̀ lọ́ta níta kó dọ́kọ̀ kínní ẹni tó ń sọ yìí ṣèbá fáyé ló jẹ́ kọ́ ọmọ

ìkọ́nù mùsùlùmí à àwọn ẹ̀ka àtẹ̀mí lọ́làbíyà gbogbo ẹni alìsínà nàìjíríà ní tí wọ́n lọ yọ ní fi yàn tẹ́lí láti àbá ní àlédá dúró ẹmọ wọn bá súnà ní ọdún náà lè dédé ní ìlé báyìí tó tí súnà wà lè báyìí ẹ̀ ẹ́ jù kẹta ẹgbẹ́dá nílẹ̀ láti jẹ́ ẹ̀ẹ́dẹ́sùn tó lẹ́yìn náà àwọn ọ̀rẹ́tọ́jà àlẹ́kọ̀ọ́ àti mùsùlùmí àṣírí mi fún lè fún ọ̀ràn sùn lọ́sàn lóru láti fẹ́ni sí ètò àtọ́jú ní súnmọ́ láti fẹ́ rìn àwọn báyìí arámìlẹ̀ ti bá wọn lọ àmọ́ ẹ̀fọ́ rí wọn lánàá tó báyìí ni wọ́n ìgbọ́n tó ti kóra tó lè ní pé wọn ò lè tó wọn ló ní kíní mọ́ ọ̀bá bá nínú sọ̀rọ̀ tó pé kíní kan àpamọ́ àpamọ́ kẹ̀dẹ̀ ló pé fọ́ tó ń jẹ́ bí náà torí pé nítawọn kan ń ṣe ní fẹ́ bàjẹ́ àwọn níbi tó ń lọ kọ́nà kó sànù wa kó dúró ti wa kò sí ìbá fẹ́ dábẹ́ ẹ̀kọ́ rẹ̀ kó dúró ti sún náà kó dúró ti sún náà sí ìbá fi lọ kó sábẹ́ ẹgbẹ́ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ kan gbogbo tí yẹn ń kọ́ yẹn ń bàjẹ́ mọ́ lọ́wọ́ kọ́nà kó sànù wa صلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين Thank you.